إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له أصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدقفهم ولا مباوة ولا مباتي أدقفهم فهم يونان يباتي يتنجي واني أرأي àfi títóbi ọlọ́run ọba àfi bẹ ọlọ́run asọ́lá àti àṣẹ ọlọ́mọṣà ìgbà alẹ́sìn fún wa. gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú lẹ́rí àwọn àkíyèsí òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam fún àwọn àtàjẹ́ al'umma rẹ̀ tí a ń pè ní àwọn ahadith rasulillahi sallallahu alaihi wasallam èyí tí a ń kalọ̀ nínú tíra bàbá wa sheikh alhafiz muhammad ibn ismail al-bukhari rahimahullah ta'ala rahmatan wasi'a kitabu al-adabi al-mufrad kitabu al-adabi al-mufrad wọ́n bá wa sọ̀rọ̀ nípa ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì àwọn bàbá wa àti ìyá wa ibi tí akéwòdé òun náà ni báàbù jaza'i alwalidayn wọ́n ní haddathana qabishatun qala afáwa Qabisa ọba wa sọ̀rọ̀ haddathana Sufyan an Suhayl ibn Abi Salih afáwa Sufyan náà òun náà sọ̀rọ̀ látọ̀dọ̀ Suhayl ibn Abi Salih Suhayl òun náà gba àdísì náà wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gba àdísì náà wá an Abi Hurayrata radiyallahu anhu látọ̀dọ̀ afáwa afágbà àfa gbogbo mùsùlùmí ọ̀kan nínú àwọn sahaba nabi wa muhammad abu huraira عن النبي صلى الله عليه وسلم أفوى أبو هريرة وأنا وأنبا ولا تدعى نبوة محمد صلى الله عليه وسلم إذا النبي صلى قال لا يجزي ولد والده لا يجزي ولد والده إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه wọ́n lànàbí ní ọmọ kan kò lè sẹ̀san bàbá ẹ̀ kò lè san bàbá ẹ̀ lẹ́san pẹ̀lú gbogbo sẹ́rẹ̀ tó bá ṣe tí ẹ̀san yẹn wá ṣe déédéé tí bàbá yẹn sì fún ọmọ kan kò lè ṣe kankan fún bàbá rẹ̀ bó ṣe kọ́ pọ̀ tó tí nǹkan náà tí ó wá ṣe déédéé dáadáa tí bàbá rẹ̀ ṣèṣe ẹ̀rì pọ́rọ̀ bàbá ni wọ́n sọ ń bí ó sì jẹ́ pé àti bàbá àti ìyá àwọn méjèèjì náà láàmọ́ ṣe kíni láàmọ́ ṣe dáadáa sí bàbá wa bó rẹ̀ ra ó là nábì ni láàyè jìzí wàládùn wàálídà kò sí ọmọ kan tó lè sanjọ́ fún bàbá rẹ̀ láti san lẹ́san láti ṣe dáadáa sí láti bò ní nǹkan tí yóò wá ṣe déédéé wàhálà tí bàbá rẹ̀ ṣe lérí ẹ̀ kò sí ní tó lè ṣe táwọn wá pé ẹ mo ti kọ́lé fún kó fi gbogbo ilẹ̀ tó wà nílé ayé ìkọ́lé òun ti ṣẹ̀san bàbá rẹ̀ mọ́sáàsì ra mọ́tò wọ́n gbé gbogbo cans àti gbogbo àwọn bọ́sìsì tó wà ní gbogbo ayé ọlọ́rẹ̀ ra wa kó fún ọbẹ̀ ọtí ilé kankan sí fún gbogbo mìíràn tí ń tasọ láyé ọlọ́rẹ̀ kó gbogbo aṣọ yẹn ọwá kó fún tẹ́lọ̀ wọn wá ràn lọ́sọ̀rọ̀ sí pọ̀ tó yẹ ọwá kó fún bàbá rẹ̀ kọ́ máa wọ̀ ọtí ìṣe kankan fún gbogbo owó tó orílẹ̀ ayé ẹ̀ mo ṣe kọ́ pọ̀ tó kó tó wá bá àwọn èèyàn kan yá ọ ní tiwọn àbí kan mọ̀ kálukú wá dówó jọ fún ọ owó yìí wá pọ̀ rẹpẹtẹ níbi pé bàbá yẹn gan ọmọ yẹ billions of dollars yẹn mọ́ àbí billions of naira àbí trillions bówó yẹn ṣe pọ̀ tó yẹ tọba kó sí ọ̀dọ̀ bàbá rẹ pé ẹ̀san ipe ẹ̀yin lẹ bí mi ẹ̀yin lẹ tọ́ mi nìyí anábì ní òtí sẹ̀san tó yẹ kó ṣe fún bàbá rẹ your father la ilaha illallah Abu Huraira àfi ká máa ṣàdúrà fún ní gbogbo ìgbà bí ìbá jẹ́ pé àmánà tí ànábì gbé fún ó gbé fún wa ni bóòlù àbárí ọ̀pọ̀ ti fèrí gbá látọ̀dọ̀ bàbá ẹ̀ ọ̀nà ti dí mọ́pọ̀lọpọ̀ ẹlòmíì torí àtọ́kọ sí bàbá rẹ̀ ẹlòmíì àdáwò ti bá lé ayé tí ó mọ̀ pé ìhà tó òun kọ sí bàbá òun ló fà tádà òun fi ń relù kọ́lá àtẹlẹ́ni tó lu bàbá ẹ̀ wọ́n ní ìyá kan láìpẹ́ ìhun àti bàbá ìhun àtọkọ ẹ̀ ń jà ìyá àtọkọ ń jà ọmọ wa ń fa ìyá ẹ̀ ọmọ ń fa ìyá ẹ̀ ìyá ó tètè dáhùn ń fa bàbá bàbá náà ó tètè dáhùn lọ́ba fọ́ bàbá yìí létí ọgbà bàbá yìí létí látẹ̀yìn ibẹ̀ kan fi màmá tòun lẹ̀ jàpé solúsàn kan yẹn ọlọ́mọṣẹ́ àwọn ni wọ́n gba àdísì yíwá látọ̀dọ̀ anábùwà Muhammad sallam tó jẹ́ pé àwọn àdísì Abu Huraira ẹ máa mójútó kẹ máa ka dáadáa ibẹ̀ lẹ́ẹ̀tì rí àwọn ọ̀rọ̀ anábì tó pọ̀ jùlọ tá anábì fi sàánú àlùmọ̀ afáwọ̀ Abu Huraira radiyallahu anhu wọ́n ní anábì la yajzi waladun walida kò sí ní tọ́mọ̀ kan léṣe tó lè fi sẹ̀sán bá bẹ́ẹ̀ ikú baba tóbi ọmọ mọ̀ pé ipò ló bí ọ lásán kò sí tó lè ṣe dédé ẹ̀ kátó wá pé òun lọ́wọ́ fẹ́ràn kó mọ̀ rẹ̀ kátó wá pé ọwọ́ ara sọ fún ọ tí ò ló ń kà ọ̀rọ̀ oúnjẹ sílé ọjẹun fásitì tó fi bàlágà ẹlẹ́mí ọjẹun yóò fi wọ yunifásitì nígbà bàbá mi yóò tún láàánú yóò tún máa tọ́ ọmọ yóò tún máa ọmọ ọmọ àwọn bàbá yẹn láàánú gan fẹ́yìn bá wá dàgbà tán tọ́lọ́n kẹtàn tí ọ̀la nu bàbá ẹ̀ àdánwò ti bá káti wá pé wọ́n tó wá sanwó skul wọ́n sanwó kọ́sẹ́ wọ́n sanwó travel bàbá ẹ̀ lómi ò sanwó kéèyàn travel yóò sì dé abroad kò sí nínú ti bàbá ẹ̀ mọ́ ẹlòmí ò kọ́lé ìyàwó rẹ̀ ní ọmọ sọ fún pé jọ́mọ̀ lè mọ̀ lò sí jọ́mẹ́ta àbí jọ́mẹ́rin jọ́mẹ́lò torí pé wọ́n mọ̀ disturb wa yọ́mọ̀ sọ indirectly bàbá rẹ̀ anábì ní láyé jíze wọ́ládùn wà lídà kò sí ọmọ kan tó lè sẹ̀sán bàbá rẹ̀ anábì ní ilà àyè jídà hùmọ̀ mọ̀lóká ìgbà tá a sọ pé báyà ọmọ ó ṣe gbìyànjú ó sẹ̀sán bàbá rẹ̀ ó sẹ̀sán àfi bàbá rẹ̀ lóko ẹrú wọ́n jagun ogun bẹ́ẹ̀lẹ̀ bàbá rẹ̀ wá bọ́ sọ́wọ́ àwọn ọ̀tá àbábalẹ̀ travel àwọn fúlàní àbáwọn kan nínú àwọn tí wọ́n máa ń kidnap àwọn èèyàn wọ́n kàn mú bàbá ẹ̀ lẹ́rú bàbá wa ń bẹ ní akóló àwọn tí wọ́n mú lẹ́rú tọ́jẹ́ pé mọ́ ṣe mú bàbá lẹ́rú yẹn ẹrú náà ni wọ́n mọ̀ ṣe dé ikú wọ́n fi roko wọ́n fi roko wọ́n fi pọnmi wọ́n fi dáko wọ́n mọ̀ ránṣẹ́ wọ́n mọ̀ lù ah, Allahu Akbar àdẹ́bí ní àfi tọ́ba bá bẹ́ẹ̀ ló kú ẹrú nìkan fáyẹ̀ ṣìtẹ̀rí yahoo tọ́wà lọ lè wá owó gbogbo iye tó wù náà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ọwà lọ lè wówó náà fáyẹ̀ ọ̀tíkà ọwà kówó náà gbé kalẹ̀ fáwọn tó mú bàbá rẹ̀ ló kú ẹrú ọwà fi owó yẹn bọ ọkùn ẹrú kò ní ọrùn bàbá rẹ̀ wá kò lẹ́rú ọwà di ọmọlábí ó dá bàbá rẹ̀ sínú jọmọlúwàbí ó dá bàbá rẹ̀ padà sínú freedom àmọ́ gbogbo tó bá wù kó ṣe lẹ́yìn eléyìí wọ́n máa kà á sí kankan ẹlòmíà máa fún bàbá ẹ̀ lówó lóṣùn yóò máa fún lóúnjẹ lóṣùn bàbá wa béèrè pé ẹ dákun ọmọ tó rẹ̀ mí yóò ní ṣe bí wàhálà yìí pọ̀ ṣé bóun ti ṣètò fún lóṣooṣù àní wọ́n lọ́ọ̀rẹ́ àwọn ṣoṣooṣù ní màá rẹ̀ yẹn ni gbogbo tí bàbá rẹ bá ń béèrè lọ́wọ́ rẹ máa fún wọn típa rẹ bá ti ti kíni tó bá ti ka pípa rẹ ọba ka ìtípa rẹ bá ká máa ṣe kíni máa ṣe kọ́ ọmọ wá fọ̀rọ̀ tútù tẹ̀lé pé bàbá mo ti sẹ́ndì ten thousand eh, fifty thousand lóhùn mi lẹ́mìí àmọ́ owó sí lọ́wọ́ mi tó gan wọ́n dà àwọn ọmọ mi náà sí eh, iṣẹ́ ìsanwó sukùn wọn dẹ̀dẹ̀ ọ̀rọ̀ tó tútù ọmọ fi ṣe kíni a'udhu billahi minash shaitanir rajim ولا فلا تقل لهما اف ولا تنهرهما ọlọ́wọ́n bá ní ọgbọ́dọ̀ pòṣé ọgbọ́dọ̀ yímú ọgbọ́dọ̀ fojú sọ̀rọ̀ fún bàbá ẹ̀ wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ tútù ní kọ́ ọmọ bá wọn sọ gbogbo ẹ̀yin students tẹ́ ń kẹ́kọ̀ọ́ ọ̀tá ń kẹ́kọ̀ọ́ súnà á padà ká débẹ̀ ọ̀fẹ́ kò sí lọ́kàn pẹ̀lú bóun kò sí tọkọ pẹ̀lú pé bàbá rẹ̀ bó ló ṣe rí níwà ìwọ ìwọ mọ̀ sí dáadáa sóhun wọ́n bí ẹlòmíì kalẹ̀ wọ́n bí ẹlòmíì kalẹ̀ jama nígbà tí ẹ̀kọ́ funfun tó bá jáde nínú kíni kòkò dúdú sórí kòkò dúdú yẹn <laughs> kò gbọ́dọ̀ fọ́ ó ṣe dúdú tó yẹn ọmọ sí dáadáa sí àwọn bàbá wa ẹjẹ́ ló lè wo ìhàtà akọ sí wọn your father láti mọ̀ sí dáadáa sí bàbá yìí ìbá àmọ́ bá ìyá Ah, wọ́n ní ẹ eh, bàbá ti lé ìyá wa kó lé kọ̀ọ̀kan wọ́n o ó sì dáadáa sí yẹ ibi wọ́n lé ìyá rẹ lọ ó sì dáadáa sí bàbá rẹ tó lé ìyá rẹ náà eléyìí ló fi rí ọ̀nà ọlọ hadith yìí afáwọn àbúrò rẹ lọ́gbà wa nínú tẹ́lá wọlé wa jama al-adabu al-mufrad tí bàbá wa sheikh ah, al-bukhari tí wọ́n ṣe kíni tí wọ́n kójọ fún wa àbúrò rẹ àti imam buhari a máa ṣàdúrà fún wa ní gbogbo gbà bàbá máa gbogbo àwọn ọ̀rọ̀ yìí bò làbáyà ẹni máa ti ń takò àbúrò rẹ̀ àti takò Buhari ẹ pé àwọn jàǹdùkú nínú ẹ̀sìn ni wọ́n lọ́nà mo sọ wá ní jàǹdùkú ọbẹ̀ lọ́wọ́ nínú àánú ẹni kọ̀ọ̀kan mo ṣàṣewálé lórí rẹ̀ mọ̀jà àfẹ́rí gbá torí pé bí yẹn bá kọlu bàbá ẹ̀ ilé ayé ń bí àtijọ́ àlìkìyàmọ̀ èèyàn ní wàhálà ọlọ́mọṣà ìsànú wa ọmọ ṣe sùúrù náà ni bàbá lè ya okòròrò bàbá sì lè ya ọlọ́rọ̀kọ̀rọ̀ ọmọ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ sì máa ṣe dáadáa ti ẹsẹ̀ wọ́n ní bàbá rẹ̀ ò ṣe dáadáa sí ọ láti jẹ́ wọ́n ti bí ọ níjẹ́ wọ́n bá ti dèèyàn ìwọ ò ní ráró ìwọ sì dáadáa padà torí pé dáadáa wọ́n ní kí wọ́n máa ṣe ọ̀bílẹ̀ wálìdéyìní ẹ̀sánà wálìdéyìní ẹ̀ eh, bó ṣe wù kórí ọ́sà ti jẹ́ wálìdéyìní ọ́sà ti jẹ́ àwọn òbí rẹ̀ ẹ̀yìn àfikọ́lọ́ ọba aláwọ̀ máa gbàdúrà yìí kò sẹ́ni kan tí bàbá aláwọ̀ máa sunkún torí ẹ̀ àfikọ́lọ́ ọ̀dọ́ máa dàrú ọlọ́mọdé ọ̀rọ̀ wọ́n dàrú ọlọ́mọba aláwọ̀ bàbá bàbá náà tí wọ́n lọ́mọ sínú ẹ̀sàforíjì fáwọn ọmọ náà torí tàbá ṣàforíjì fún nǹkan máa dàrú náà rẹ̀ ibà sì ti ń dàrú ni káwọn ọmọ náà káwọn náà ṣe dáadáa gbogbo akọ́lọ́mọ́sà ìwọlá àánú ìgbà òbí wa kọ́lọ́ kọ́lọ̀ jáwa náà kọ́wàá náà jẹ́rìí ọmọ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh